うん Mo kí gbogbo ọmọ kóòtù òjire níbikíbi yòówù kẹ́ ti máa gbọ́ mi. Mo kí gbogbo wa pa kú dédé wò yìí. Dàbí ẹni pé láìtì yóò tó, ó jẹ́ kí n change. Um, kí ni láìtì mi? Níbo ló wà náà Background, no. Anyway, mo mọ̀ pé ṣá máa ma gbọ́, ẹ ṣá ń gbóhùn mi ṣá. Ohun yẹn náà ló wà important jù. Ah, mo mọ̀ pé màá ma gbọ́ mi. Okay, wò tí n bá lè add sí. Background yẹn ò dára. Ó tiẹ̀ tún wá jẹ́ kí kọ́lọ̀ ẹ̀ parẹ́ sí ni. Mo wá background tó máa wá suitable. Uh-huh. I think this one is better. Ẹ rojú mi dáadáa. Mm. I think this background is better. Oof. Ọmọ kóòtù òjire, mo kí wa. mo kí gbogbo wa o pé kú ọmọ ṣe mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ jáde fún kí náà ti ń pè Yorùbá Nation mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ ẹ kú ọmọ ṣe ẹ kú kó lè dáa tẹ̀ ń bá kiri. ẹ try gbọ́ngbọ́n kan sí gbọ́ngbọ́n kan sí káàkiri gbogbo àgbáyé ni mo ti ń kí wa o ẹ jọ̀ọ́ tí èmi bá ń sọ̀rọ̀ ẹlòmíì á máa sọ pé bóyá mi ò nífẹ̀ẹ́ pé kí. Ki ọmọ yorùbá dá wà ní kì í kúkú ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ̀lẹ̀kíbòsí àìfẹ̀lẹ̀kébòsí ó mà máa ń fa yánpọnyánrin ee oríṣiríṣi nìlú ń dún lọ́tún ní gbogbo ẹ̀dún ló sì lẹ́ fò sókè láìláì ẹ̀kúṣẹ́ takuntakun ah ó mà ṣe o ọmọ yorùbá i have nothing against what you are doing but the way tẹgbẹgbà ẹ lọ sí Downing Street ẹ gbé Sunday Igboho dání òun náà ń fúlàgàgà gbogbo yín ẹ pariwo ẹgbà títì kan it's very good. I applaud you all. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe gbogbo eléyìí tán kí ni nǹkan tẹ́ rí mú jáde ń bẹ̀. mo mọ̀ pé nǹkan tí mò ń sọ yẹn máa pín káàkiri ẹ̀ máa bú mi dáadáa ṣùgbọ́n èébú kì so hmm? òótọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀ rèé bí ìsọkúsọ ló máa ń jẹ́. àánú ọmọ yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀ fún ìgbésẹ̀ tẹ́ gbé bí mo ṣe kí yín kú oríire eh, you think you've arrived àbí mo tún pàtẹ́wọ́ fún yín lẹ́ẹ̀kan sí i ọmọ yorùbá a kì í ní àròjinlẹ̀ ṣe rò pé bó ṣe lè ṣe bó ṣe lè ṣe tó nìyẹn ṣé Downing Street ló yẹ kẹ́ ẹ gbé petition lọ. No. You're not supposed to take any petition to Downing Street. Ká tiẹ̀ gbọ́ pé ẹ tiẹ̀ gbé petition down to Downing, Downing Street, number ten, Prime Minister's office. Did you achieve anything? Oh, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. You submitted your request. Mm. Very good. Help me share this very short word of wisdom and encouragement at the same time, which many people will come out for me, but kò tiẹ̀ lè túrun mú kankan kúrò lára mi. Nítorí pé a máa ń pé gbọ́n ni, a kì í pé gọ̀. We must come together to reason together to be wise, not to be stupid. taking your petition with your so-called godfather that you've praised him so much that he doesn't even know what he's, he's doing. Ẹ̀yin ìyàwó Sunday Igboho ẹnu yín ò ka ọkọ yín tí ẹnu yín bá ka ọkọ yín ẹ ní ní kó front láti gbé lẹ́tà lọ sí Downing Street number ten. ok gbogbo yín wọ́n fún yín láyè people are watching we Yorubas. <laughs> I will continue to say this. Tẹ́ bá gba kí yorùbá pín ta ló máa ṣe number one is it muslim ló máa ṣe olórí ni àbí kristẹni àbí oníṣẹ̀ṣe pẹ̀lú gbogbo yánpọnyánrin tó ń lọ lórí social media láàrin oníṣẹ̀ṣe àti uh, muslims tí wọ́n búra wọn tó yàkàyàkà ara wọn tó sọ oríṣiríṣi ohun tí ò yẹ kó máa jáde lẹ́nu ọmọlúwàbí. That one aside. Who told you that Downing Street, British government, British law will be the one to settle whatever that is going on in Nigeria? I'm very, very sorry for all of you. Hey, a gbọ́dọ̀ pín ni a fẹ́ pín ni it's good láti pín ṣùgbọ́n ta ló fẹ́ ṣe olórí yín kò sí olórí lágàn yín when it comes to Yoruba race when it comes to Yoruba race kò sí olórí lágàn yín nítorí pé ẹnu wa ò kò nǹkan tó dẹ̀ wà lọ́nà fún ọmọ Yorùbá nìkan ni Yorùbá ń jẹ tòlótòló lọ́nà fún wa tó bá ti sọ̀kalẹ̀ sísàlẹ̀ that's the end of it. anú àbúrò mi tẹ́lọ̀pọ̀nù yín pè ní bàbá yín Sunday Ìgbòho òun làánú ẹ̀ ṣe mí jù. And I've been saying it that you people should stop advising or encouraging to go on live program. You should not be given just one minute of audience for Sunday Adéyẹmọ àbí Adéyẹmí ló ń jẹ ni whatever Ìgbòho to say anything on social media. because he doesn't know how to control himself. Once he gets online, once he's in front of camera, he will just be vomiting and blabbing and blabbing and blabbing until he shoots himself and he really shoots himself after the so-called uh, submitting of uh, your petition, your wants, your Yoruba's wants, quote unquote. I'm mixing the two uh, languages together. I, I can't add Hausa to it because my Hausa is not that fluent anymore. gbọ́ nǹkan tí Sunday tó sọ nígbà tó rò pé òun ti arrive in the first place who told you that Downing Street was the best place to take your petition to <laughs> you got it wrong my people oh because uh, Nigeria lo colonize um, british ló colonize nigeria bí that's the reason why you believe that british british náà ló máa separate yín british ò lọ́wọ́ mọ́ nínú ọ̀rọ̀ yín tipẹ́tipẹ́ kẹ́ ẹ̀ dàrú kí gbogbo ẹ̀ bàjẹ́ kúkú tán ni. Downing Street was the last place to take your petition to. Okay, you've done well. What about interview àbí ṣé interview ni mo máa sọ ni àbí live program ti Sunday Igboho bàbá yín olùtọ́sọ́nà yín olùdarí yín tẹ̀lé ojú gbogbo ọba Nigeria lọ I just laugh ọ̀rọ̀ tó jáde lẹ́nu Sunday after submitting that petition kí sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ kó dẹ̀ rántí fèsìfèsì. Let me play what he said. Tí àwọn èèyàn dẹ̀ wà pẹ̀lú ẹ̀. People were with him when he was

I just want you to pick on that. <clears throat> Ẹ pín wa. Ẹ pín wa kẹ́ ẹ máa duro tá a bá ní dá dúró tí gbogbo nǹkan ò bá ní dá. Àwọn olórí burúkú Bìrìtìkó yìí àmọ́ nǹkan tí wọ́n so wá pọ̀ fún. Ó ti destroy gbogbo effort yín. That simple statement. àwọn olórí burúkú bìrìtìkó this ẹ má jẹ́ kí n sọ British this senseless elements this evil british àbí báwo náà ṣe ń pè lórí burúkú níyè èdè gẹ̀ẹ́sì ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ bá wà ẹ kọ sí mi kí n lè sọ jáde àwọn tí ẹ lọ gbé petition fún now you are calling them olórí burúkú tó so yín pọ̀ minus èmi o olórí burúkú kankan so èmi pọ̀ o I've warned you people that whatever you want to do though he doesn't know that you are just pushing him and he too is following you sheepishly he likes to He likes title. He likes to be putting in front. Gbogbo fọ́tò tẹ yà. Ta lẹ gbé kínní fún ṣé British Prime Minister lẹ gbé fún ni? Or ṣé security ni kí n pè ní àbí ta ni mo tiẹ̀ fẹ́ pè náà? Okay, let me <laughs> let me lift us. Let me say uh, the, the, your petition was submitted to the secretary, though we didn't see the name. We don't know his name. Ah, Nigerians. How come? How, how, how báwo lẹ ṣe jẹ́ kó débẹ̀ yẹn? Downing was the last place to go for you. The had world courts. Oro Nigeria is far, far beyond Downing Street and settlements. United Nation is there. You didn't go there. But you went to Downing Street. to submit your petition signed by millions of people, uh, I guess. Then after submitting it, taking pictures, doing this and doing that, blah, blah, blah, you came home and calling them good for nothing, Olori Buruku, good for nothing British. kai ẹ jẹ́ kí n sọ fún let me tell you something late uh, queen mother ó sọ Yorùbá ju àpáàrà lọ ó ń pòwe ó ń kọ́ ó ń but ẹ lè fà rí kó sọ jáde síta èmi kìíní ni mo pa same thing with this very King Charles, long may he reign. The so-called prime minister, the present prime minister, I'm sure if he can't speak it or understand it, eh, he will have somebody to interpret every damn video that came out two days ago they have copy of everything and in tí individual yín So, wọ́n you translate it e. you will get nothing there will be no outcome for that petition you submitted. problem nàìjíríà ti ju kẹ lọ pè wọn ní <laughs> kẹ lọ bá wọn kẹkẹjọ wọn ẹ ń fẹjọ́ kàsùnkà ẹ ń fẹjọ́ nǹkan tí wọ́n ṣe tó dẹ̀ fẹ́ kó wà mẹ tó dẹ̀ pé wọ́n dẹ̀ ń rip ẹ every second ẹ wá gbélé ẹni pé kó bá yín pin láéláé you are just wasting your time. even if The prime minister had it in mind to write something out to acknowledge the document you submitted. Sunday, Adeyemo. Already spoiled everything. You will get nothing. And if you get something, it's nothing but a lie. If, should you get any acknowledgement? ẹ̀yin náà lẹ ń kọ́ ẹ̀yin náà lẹ ń gbé gbogbo ẹ̀ sórí kínní ẹ̀yin náà lẹ ń lọ sókè lẹ ń lọ sódò for Sunday to have gone that far and say àwọn olórí burúkú bìrìtìkó yìí àmọ́ nǹkan tí wọ́n so wọ́n pọ̀ tó so wá pọ̀ fún wọ́n so yín pọ̀ nítorí pé láti máa lè kéré òkú ni. àbíṣẹ́ wo lọ̀gá wà fún ju pé kó máa jẹ iṣẹ́ tí ọmọ ọṣẹ́ ẹ̀ bá ṣe lọ. Thank you very much for the for the rose. I appreciate it. Now, Sunday Adeyemo Osoro Soboto I kept on warning you people that are working with him or working for him because you've called him your father, your life, your king, your emperor, your whatever, whatever. I know many people will abuse me, but the sensible ones will reason with what I'm saying. All your Saturday's efforts is gone down the drain. For him to have come out on life, to utter that statement, those good for nothing British that joined three ethnics together. Sunday. ó yẹ kó máa kóra ẹ níjànú with all that you've been through ó yẹ kó mọ bọ́n ṣe ń kóra yàn ni ṣùgbọ́n tó bá ti rí ibi tó bá ti tèrò bá ti pọ̀ tó bá ti ń pè tó bá ti ń hélè báyìí orí ẹ máa ń wú ni bí gàrí ìjẹ̀bú tó bomi tó bomi rin wà wá bẹ̀rẹ̀ sí ní fọ́ wà bẹ̀rẹ̀ sí ní fọ́. I sent you this same message many many times this same message that they should not none of the people tẹjọ ń kóra yín jẹ pé ẹ fẹ́ pín pé Yorùbá fẹ́ pín Yorùbá fẹ́ pín who is going to be the leader? Hmm? Muslim, Christian, or Oníṣẹ̀ṣe? How are you going to go about it? I just want to draw your attention to the blunder made by all of you. Going to Downing Streets is not going to settle the issue at hand in Nigeria. the best bets, The Hague in the Netherlands. Or, better still, United Nations. Center head office. In fact, could you be UNICEF lásán lẹ draw mọ́ra tí ẹ fi gàgàrú wá sí they might push you up or show you the way to go about it. Jeffrey, are you uh, a Nigerian or a non-Nigerian because we have many people that bears Jeffrey, but this Jeffrey uh, will not be a Yoruba man. I need a Yoruba man. I need. I want to invite a Yoruba man to join me on this program just for 10, 15 minutes to round it up. Please, if what I'm saying makes sense to you, send me a request. But if your coming is to curse or to abuse me, don't even bother. You can go and do that one on your page. Thank you all very much. Gbogbo effort last weekend is fertile. by just one state. Nasty, stupid statement. Aníkẹ́yẹ máa gbé ọ̀rọ̀ sí ẹnu ẹni tí ò yẹ ẹni gbọ́. Ṣùgbọ́n òun náà ló tún sọ yẹn. Bó ṣe So, tó máa fi dá wàhálà lẹ́sìn rẹ̀ lọ́rùn nìyẹn. nìdá ẹ pé wa. that's it let me play it for you to hear it once more. gẹ́gẹ́ pé wa kálukọ́ ọmọ lọ́rùn ẹ̀ àwọn olórí burúkú bìrìtì kò ní àmọ́ táwọn ẹ̀ sọ wá pọ̀ fún àmọ́ tó dà wá papọ̀ pẹ̀lú àwọn ẹranko. àwọn olórí burúkú bìrìtì kò. Uh, everything is in Arabic here. Sorry, I can't bring you on. Àwọn olórí burúkú Bìrìtìkó wọ́n dà yín papọ̀ pẹ̀lú àwọn ẹranko. Àwọn Bìrìtìkó yìí this same Bìrìtìkó let lẹ́dẹ̀ lọ submit petition yín fún. Ẹ tí ì ṣe kí ni? Ẹ tí ì mọ mẹ̀mẹ̀. Ẹ tí ì Si. I thank you all for joining me. God bless you. My name is Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty. Yoruba people, my Omoko to Ojire, you have an issue as long as you keep on putting Sunday Igboho online to come and give whatever, whatever submission or uh, interview, just to come and talk. Emma, continue letting my ṣubú Help me share this. Please Let it spread. It is a I don't see it as an, as an achievement. Yeah. You achieved nothing. Number one, your petition was submitted to the wrong place. Number two, what came out of your baba's mouth? Sunday or my Omadeyemo. aka Igboho Anu Àánú lórí gbà, oore lori lórí lọ́wọ́ àwọn báàmì ẹ̀ tí wọ́n sè tó jiná ṣùgbọ́n tí a bá ṣèyàn tó bá jiná èèyàn máa ń fọwọ́ bò náà ni kó má bàa di kíni <laughs> ẹ jẹ́ ká fi ìtókù sílẹ̀. That very statement àwọn olórí burúkú bìrìtìkó tí wọ́n so yín papọ̀ pẹ̀lú àwọn whatever whatever ìyẹn ò tiẹ̀ mátà but àwọn olórí burúkú bìrìtìkó and this bìrìtìkó lẹ lọ submit kíní fún kò dẹ̀ sẹ́ni tí yìí ẹ̀ jí nínú yín ẹ̀ tí ì mọ mẹ̀mẹ́. ẹ ti wà too eager You are not reasoning well, my people. You are not reasoning well. It's very good. It's very good going now to, you know, this is what you want, this is what people want. There must always be somebody that will be the head of a mission. But this, your own head of mission, doesn't know how to talk. He talks too much. He talks too three much. I thank you. Have a lovely, wonderful week. Please share, share, share. <laughs> and leave a comment. Let me know your view. I have so many non-Nigerians here and um, I cited somebody but it was gone. It came and went off. Maybe he was, that is my brother from Maryland, Omolofi. Michelle Mole, Alaji Melo. I, I think I saw you, but the the uh, font is so so tiny. But I believe it that was you, or maybe one of your wives. I don't know. Maybe you share your account with people, but I appreciate you, and I wonder why you didn't stay. Uh, you should have joined me to say something. Yeah, you should have joined me to say something. Let me go back up, up, up. Yeah, that is you. You like the life, but I will have appreciate it if I can ask you to join me on this life. But it is well. God bless you. èmi ọmọ yín náà ni o asọ̀rọ̀ sọ́bòtò asọ̀rọ̀ sọ́kísà olúwa tó yàn mọ́tàdé ṣe ọba tó là láti ṣẹ̀rẹ̀ olófin múlẹ̀ ike ọlọmọ plenty God bless you help me share it and I really appreciate each and every one of you here tonight. You might not understand what I've been saying so far, or you were able to follow me and you know pick one or two things that I'm saying. What I'm what I've been saying so far is this guy, the leader of Yoruba Nation, the person they've made the leader of Yoruba Nation made a blunder. And all of them made a big mistake by going to Downing Street to submit their request, the petition signed by, I'm sure, thousands and thousands of people. Um, after submitting the petition to Downing Street, He came online and insulted them. <laughs> very, very wrong. You don't ask somebody to help you, and at the same time, you call the person stupid, senseless, useless. It's a pity. Thank you all. I appreciate you. Um, as much as I want to invite a lot of people, send me your name. If I know your name, if you are a Nigerian and you understand what I'm trying to relate to people, I will surely bring you on to give your view. Let me know your name. If not, thank you very much for joining this live program. See you again very, very soon. Uh, this person is just joined my my page and I appreciate you so much. I love to invite all of you, but I don't think you send me a message in Yoruba, then I can bring you to join me and give your view on what I've said so far. Thank you very much. God bless you. Omo Yoruba, you need to think. You need to think. You need to wise up. Sunday, Adéyẹmọ, uh, Ìgbòho osha <laughs> bí wọ́n ṣe ń pè Baba Dami, aka Baba Dami, you talk too much. Asọ̀rọ̀ sọ́bótò, òṣùbà Bugbo, gbogbo effort tẹ make, bugbo connection to make kó tó di pé ẹ̀rí lẹ́tà no no Downing Street, number ten Downing Street, this weekend is now. fourth eye. Bye. By the way, today is um what is today's date? Tuesday, 15th of October 2024 and the time is few minutes to 1 a.m. Central European Time. I remain your host, Olomo Plenty. See you soon.